àwọn àṣírí ńlá kan mà tún ti tú o ó ti tú nípa wàsíù àyìndé àti kúnlé ayánlọ́wọ́ ẹ ṣàmú bó ṣe ń lọ láàrin àwọn méjèèjì yìí láàrin wàsíù àyìndé olórin àgbà àgbà olórin àti kúnlé ayánlọ́wọ́ onílù wàsíù tẹ́lẹ̀ ṣé lóòótọ́ ni alhaji wàsíù àyìndé láwọn ṣé lóòótọ́ ni pé wọ́n ní ìgbéraga pé wọ́n máa ń fẹ́ àwọn ìyàwó fans wọn àbáwọn girlfriend fans wọn ni ṣé mọ̀ pé lára àwọn ẹ̀sùn tí kúnlé ayánlọ́wọ́ fi kan wàsíù ni pé wọ́n fẹ́ girlfriend òun bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ta ló yẹ ká blame láàrin àwọn obìnrin tí wọ́n ní Wàsíù ń kọnu sí àbí àwọn àbí aláàjì fúnra wọn ni ká blame ni ṣé aláàjì ń lo star àwọn ọmọ báǹdì wọn ẹ̀rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kí ni Kudigold sọ nípa aláàjì Wàsíù Àyìndé àṣírí wo ló tú nípa Kwamwan àti onílù ẹ̀ àti àwọn ọmọ báǹdì ẹ̀ wò nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin kúnlé ayọ̀ọ́lọ́wọ̀ àti wàsíù àti àwọn ọmọ báǹdì wàsíù. alájà kudi goldman ti wá tú àwọn àṣírí kan o láti dáhùn àwọn ìbéèrè yìí tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ nínú fọ́nrán tẹ́ máa wò yìí kí ni alájà kudi gold sọ nípa wàsíù àyìndé àṣírí wo náà tú nípa kan one àti onílù àkúnlé ayọ̀ọ́lọ́wọ̀ àti àwọn ọmọ báǹdì ẹ̀ àwọn ọmọ báǹdì wàsíù tó ń bá a ṣiṣẹ́. Welcome to crossblogX XTV. Remember to like, share and follow us. Ẹ yá gbọ́ àwọn àṣírí tí Kudi Gold tú lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti Kúnlé Ayọ̀lọ́wọ̀. Àwọn kan máa ń yà mí lẹ́nu bí àwọn èèyàn ṣe máa ń mú nǹkan. Then mo máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa ń lo opportunity tí nǹkan bá ṣẹlẹ̀. Wọ́n máa fi ń bíi pé kọ́ máa fẹ́ drag ẹni yẹn ọ̀ kó jẹ́ pé bóyá àwọn ẹ̀tẹ́ nìyẹn wọ́n ti ní nǹkan kan ọ̀ bóyá èèyàn kan pẹ̀lẹ́ nìyẹn or something like that. Wọ́n máa fi opportunity tí nǹkan bá ṣẹlẹ̀ wọn á fi jáde oníkálukú á máa sọ nǹkan tó bá rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó ní ọ̀rọ̀ King Wasiu Ayinde Marshal onílù wọn Àyànkúnlé then mo rí i pé torí ọ̀rọ̀ yìí tó jáde ṣe mọ̀ pé èèyàn opportunity ló máa ń wá tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tẹ́nìkan bá ti forward anybody náà máa máa jáde ìtorí ẹ̀ ni ó fi dá kéèyàn máa ṣe dáadáa torí pé mo rí i pé kò ń ṣe ọ̀rọ̀ King Wasiu ni wọ́n tún ṣe interview fún mọ́ àwọn eléré oríṣiríṣi náà mo ti ń rí so so to cut the story short let me go to where i'm going tó fà tí mo fẹ́ fi ṣe kọ́ńtẹ́ǹtì mo ń jẹ sàárì ní èní mo ṣáà rí i pé mo wà lórí youtube mo dẹ̀ tẹ mo ti ń gbọ́ awuyewuye yẹn but mo wọ pé kí ló kàn mí but eléyìí tí mo wá gbọ́ tó bá yẹ kí n sọ̀rọ̀ gbogbo àwọn tí mo ti ń gbọ́ tẹ́lẹ̀ just like tí mo rí lórí whatsapp tó ń send ẹ̀ it's not like kò kàn mí they have their own problem everybody náà ló ní issue ẹ̀ gbogbo wa náà là á dáa ibi everybody ti da everybody more. ibi everybody ti da everybody mọ̀ but in koto wa jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí ni pé wọ́n play voice note kan ẹnìyẹn ń sọ̀rọ̀ Alhaji Wasiu ó ṣáà ń sọ gbogbo ọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ nípa àwọn kan táwọn àtàlájì wà síjọ ṣe kékeré alájà àkódégò ló ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan nípa ohun tó ń lọ láàrin Alhaji Wasiu Àyìndé àti ìkúnlẹ̀ àyànlọ́wọ́ onílù Wasiu Àyìndé tẹ́lẹ̀. the nail amọ́kọ̀tẹ́ nìyẹn wá sọ tí omi fẹ́ fi jáde ni pé mo fẹ́ kẹ́ ẹ mọ kí ni pé there is difference between kéèyàn mọ nǹkan ṣe kọ́lọ̀ ń gbà fún yàn kéèyàn ní packaging kéèyàn ní connection kéèyàn wà focus kéèyàn fi ara kó fi gbogbo kó ń parun sẹ̀ sí pé kí ní ìsẹ̀ mo mọ̀ ṣe mo dẹ̀ ń ṣe kó dẹ̀ máa rí àánú gbà probably ó lè jẹ́ pé bóyá àdúrà ìyá àwọn alájà alimat ṣàdé agrama ló ń gbà lórí alájì because to be sincere ẹ má jẹ́ ká parọ́ when it comes to music alájì Wasiu is is good ẹ gbàgbé ẹ má jẹ́ ká papá jálọ̀bù fúnra wa he is a very good musician ó dẹ̀ ń kọ́ ayé dẹ̀ ń gbà fún wọn ó dẹ̀ ń dùn létí ara yìí kálájì kọ́ ṣe òó òó kọ́ lùlù sí ayé máa jò ẹni tọ́lọ́run bá gbà fún ẹ jẹ́ ká gbà fún un that is where ibi tèmi ń bọ̀ nìyẹn because ẹni yẹn sọ àwọn ọ̀rọ̀ kan ó ní ẹ ẹ bíi ṣàwúrà ṣàǹtì èèyàn kan àyíǹde nígbà yẹn tálájì fi kọ mẹ́tàlá àyíǹde lọ́dọ̀ mi kíní kan àyíǹde ó ṣàdárúkọ gbogbo àwọn pípẹ́ yẹn ó ní ẹ ó wá sọ pé aláàjì náà ló lo star wọn ẹ jọ ẹni tó tó sọ ọ̀rọ̀ yìí lórí youtube mi ò mọ̀ bọ̀ mo gbọ́ voice note yẹn ní bóyá àgbàlẹ̀tù ni ọ̀ ẹni wọ̀n mi ìṣàmúṣà mo mi fẹ́ sọ fún ẹni yẹn pé ẹ bọ́ọ̀lẹ̀ ń ẹ bọ́lẹ̀ bẹ́ pé aláàjì ló star àwọn yẹn ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ sọ nǹkan míì ṣẹ́rí gbogbo ìtẹ́tí sọ pé ẹ aláàjì is not being fair sáwọn band boy boys wọn ẹ wọn ò dáa aláàjì láhùn aláàjì nígbéraga aláàjì jọra wọn lójú mo ò lè bá yín argue mi ò mọ aláàjì o because àwọn àbọ̀tà àwọn èèyàn tẹ́mi mọ́tò mọ́ aláàjì most of wọn gòun sọ̀rọ̀ aláàjì dáadáa mo ò dẹ̀ mọ̀ bóyá nǹkan kan wà láàrin àwọn àtàlájì i can't say even ìgbà tí mo wà London àwọn èèyàn àwọn èèyàn ń sọ̀rọ̀ alájì dáadáa probably wọ́n lè sọ pé àpàṣẹ ah, àyìndé àjọṣe ni ìyẹnì kan ilẹ̀ lọ́kọ́ta amùgbà tó rà gbà tí mo ní problem ìyàwó mi wàsíù fẹ́ hmm, wọ́n máa ń sọ yẹn dáadáa wọ́n máa ń sọ yẹn dáadáa pé wàsíù máa ń fẹ́ ìyàwó àwọn fans wọn but at the same time tábà máa wo tábà máa bá lọ obìnrin lèmi náà tí wàsíù àyìndé bá kọnu sí ìyàwó fans ẹ̀ eh tí fans ìyàwó fans ẹ̀ bá jẹ́ ẹni tó lórí pípé torí ẹ̀ torí ẹ̀ torí ẹ̀ pé tó ń ṣe obìnrin olórí burúkú tíru wàsíù bá kọnu sí yín láì ṣe pé bóyá ó ń lògùn fún yà opportunity ni láti fi fọ́rù wàsíù yẹn létí náà ìpèsè ìyá wèrè ni bọ̀ torí pé ẹ̀yin náà púpọ̀ nu yín náà ìyá onídòkúdò ọkọ yín ò tẹ̀yìn lọ́rùn and again in another case ni pé púpọ̀ nínú àwọn ìyàwó fans tá à ń sọ yìí náà gbogbo wọn náà kọ́ ni wàsíù ń kọnu sí èyí tó jẹ́ pé àwọn gbogbo ló ń kọnu sí wàsíù bó ṣe ń ṣara sí i tó ń ṣe gbogbo ẹ̀ tó máa máa tó máa fún nìkan Wàsíù òde kì í ṣe òkóbó ọkùnrin ni ọkùnrin máa ṣẹ̀ṣẹ̀ ọkùnrin ẹni tí ò ṣe Wasiu Ayinde gan ó ń ṣe nǹkan tá à ń sọ yìí tó máa máa bá ìyàwó àwọn pàdé ẹ̀sùn tí ò dẹ̀ mọ̀ pé orí burúkú ni so ẹ lè máa sọ yẹn aláàjì láhùn aláàjì máa ń nígbéraga èmi bí mo ṣe wà mò ń ṣe fún àwọn Wasiu I love his music I love his music but I don't know anything about Alhaji Wasayinde. I'm not I'm not connected to him. Mo de like I I'm not passing my boundary. I'm okay. But lára yon tí mo mọ̀ yìí pé Ọlọ́run mo love music wọn. When you are talking about ẹ koko yọ bàbá mi kúrò barista. When you are talking about Wasayinde, I love his music. I love Ọmọwúrà, I love it. Malaika pé young age pé tá à ń jó lọ́wọ́lọ́wọ́ Màlá là ń I love Màlá so much because apart from pé kẹsàn pé kéèyàn kọrin ẹ mọ mí ní orin because it is not all, all about beat beat beat beat tísà inú bàbá kọrin tẹ bá dúkú tẹ bá gbọ́ pé Àyìndé Àyìnlá ẹ mọ̀ pé ó pass message likewise Màláìkà náà ó ń pass message ó dẹ̀ tún lo beating because ó ń lọ síbi ṣé ẹ rí Àlàájì wọ́n ní package ni wọ́n ní connection wọ́n dẹ̀ tún ṣe kí ni wọ́n mọ̀ nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run dẹ̀ gbà fún wọn wọ́n rà ánú gbà ṣé ẹ rí ti bá ọmọọṣẹ́ wọn èmi ò sọ pé wọ́n jẹ̀bi o èmi ò dẹ̀ ní wọn jẹ̀bi but what i will say ni pé Fọlájí Wàsáyìn the message yìí ọlọ́run ti gbà fún yín dádì mi ọlọ́run gbà fún yín kọjá ibi tẹ́yìn gan lérò pé ọlọ́run máa gbà fún yín torí mọ̀ pé ibi tẹ́yìn gan wà lọ́wọ́lọ́wọ́ yìí nínú history yín tèmi ti gbọ́ kọjá mo mọ̀ pé ọlọ́run gbà fún yín mo mọ̀ pé ọlọ́run ẹ̀yin gan dẹ̀ mọ̀ pé ọlọ́run gbà fún yín kò kọ́ sí yín lẹ́nìtìn tẹ bá make àwọn people yìí tẹ bá make wọn happy and Alhaji dẹ̀ sọ̀rọ̀ kan tó jẹ́ pé kinní yẹn dẹ̀ ń ṣẹlẹ̀ sí wa ṣé ẹ rí àwọn èèyàn tí wọ́n bá ń fọ̀bọ lò ẹ́ tó o bá sọ̀rọ̀ they like people like that but níjọ́ tó bá ṣèkà fún ẹ tó o bá ṣèkà fún wọn padà ìjọ́ yẹn ló ti dèèyàn burúkú probably àwọn tó ń sọ yìí bí wọ́n ṣèkà fún Alhaji Alhaji náà ṣèkà fún wọn náà wò pé Alhaji ti dèèyàn burúkú but tí kò bá jẹ́ bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde Alhaji Wasiu Àyìndé kiri kan ni mo fẹ́ kẹ́ mọ̀ ni pé kò sí ní tá mú wáyé kò sí ní tá máa mú lọ kò sí bó ṣe lè pọ̀ tó nkankan ni kẹ́ ẹ máa wò páwọn ọmọ tẹ́ ẹ bí ẹ̀yin máa lọ fa àwọn ọmọ yẹn lẹ̀ ni o kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbò ju ìyá mi alimatu shadia màámi yín i love when i'm seeing that grandma i love her so much bóyá ẹ̀gùn yẹn náà tún wà lára nǹkan tí mo fi love music yín bọ́ bàbá mi ẹ ṣe jẹ́jẹ́ tó bá níbi tẹ́yìn náà ti ń ṣe àwọn mistake kan ẹ try kẹ́ adjust pẹ̀lú àwọn ọmọlẹ́yìn yìí because gbogbo àwọn pípì náà lọ ní family gbogbo wọn náà lẹ́lẹ́bì ńgbà tó bá wá kọrin tán tọ́jú alẹ́ wọn ò ṣe é rí bad boys yìí kan wà ní ìkòròdú tó sọ pé ọmọ ìkòròdú làwọn táwọn náà máa ń lùlù tó bá sọ pé àwọn ti lọ sí amẹ́ríkà rẹ̀ àwọn ti lọ kí ní ẹ má jẹ́ kó máa fi gbogbo kiri ìmọ̀ àpètàn aburú ẹ jẹ́ káwọn náà rí àánú gbà á ẹ ṣe ìwọ̀nba tẹ́ bá lè ṣe wọ́n ní téèyàn bá sọ pé ọlọ́run rí mi kó jẹ́ kéèyàn náà rí òun ẹ dùn àwọn pípù yìí nínú because èmi mọ̀ pé tí o bá ṣe nǹkan kan ló tírígà nǹkan tí Mr. Àyànkúnlé wá fi wá tó ń sọ̀rọ̀ tọ́rọ̀ ìfihàn escalate tó fi ń lọ bàbá mi ẹ àgbàlagbà ni àgbà dẹ̀ máa ń gbà ni ẹ fà wọ́n mọ́ra ẹ ṣe àtúnṣe tó bá yẹ kẹ́ ṣe gbogbo àwọn band boys yìí yòókù tó jáde tó sọ pé ẹ ṣe kíní kan wọn ò lè sọ ọ́ torí pé wọ́n sì wà lábẹ́ yín because ọmọ àpòwé kan pé tọ́wọ́ ẹni ò bá tẹ̀kùdà kò lè béèrè ikú tó pa bàbá ẹ̀ alájà kúdígò ló ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan nípa ohun tó lọ láàrin alájò Wasiu Ayinde àti ìpínlẹ̀ Ayọ̀lọ́wọ́ onílù Wasiu Ayinde tẹ́lẹ̀ ìjọ yẹn ló máa ní freedom láti lè sọ pé ìyá báyìí ń jẹ mí bí tí mo wà àwọn èèyàn á máa sọ pé ìyá ń jẹ òdẹ kúrò ń bẹ kò lè kúrò ń gbà yẹn torí pé kò ní option ibẹ̀ ẹnìkan náà nìkan tó rí so for those people saying Mr. Ayankunle ò bá ṣe kúrò ní kò wọ́n lè kúrò ń gbà yẹn because mo lọ́ fẹ́ gbé gbà ẹ̀ dáàdì mi Alhaji wa Sayinde ẹ ṣe àtúnṣe necessity tó bá yẹ kẹ́ ṣe ṣe fáwọn people yìí èèyàn làwọn náà ẹ wò ó bàbá mi Síkírù Àyìndé sì wọ́n ti lọ wọ́n ti fà àwọn ọmọ sílẹ̀ o kò sí bó ṣe lè jẹ́ mi ò ro kúrò yìí sí o mi ò ro kúrò yìí ẹ̀yin náà máa dàgbà ẹ máa fà àwọn ọmọ sílẹ̀ ni ẹ jẹ́ kó rí ìtàn gidi pa lórí yín ẹ jẹ́ kó sọ ọ̀rọ̀ gidi torí pé Mr. Àyànkúnlé yìí pẹ̀lú kan nínú àwọn ọmọ yín lè padà lọ pàdé lọ́jọ́ iwájú tí fífẹ́ tó máa wọ̀ láàrin wọn kò sí tọ́lọ́hún ò lè ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣe tó bá yẹ kẹ́ ṣe and then ẹni tó sọ pé wọ́n ń lo star yẹn ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bá tó bá mọ̀ pé orin sún àwọn wọ́n filẹ̀ ni alhaji believe nínú ẹ̀ ni wọ́n ṣe tẹpá mọ́ alhaji ń Drop your comment remember to like share and follow us thanks for watching.